ẹ ti wá ń ṣòfò báyìí òfò ti mú yín ṣùgbọ́n yóò mọ̀ àwa tá à ń wò yín la mọ̀ pófò ti mú yín àbí iṣẹ́ kí ló gbé kalẹ̀ tó o pèsù pẹ̀lú band boys full band boys ẹ̀ kó wá kọrin fún ẹ. ó ti ya wèrè tó o bá ti rí físítì kéèsì mi gbogbo nǹkan tó ń pẹ́ lẹ́rìn pátápátá nílẹ̀ ògẹ́rẹ́ máa gbà lọ́wọ́ ẹ̀ tiẹ̀ ti gbọ́ already ó ti jọ pé ìgbà tá gbádà bí jáde ń gbà yẹn láwọn kan sọ pé kájọ ká má ṣe báyìí ká má ṣe báyìí à ń gbádà bí mí bọ̀ ní Sunday tó máa gbá ski ọdún tuntun láwa yìí mistake tá a ṣe ni pé àdàbí yẹn ẹ̀yìn la sí last year nísìn a máa máa gbé àdàbí sí January ni a lè máa clear ọ̀nà fún wa nínú ọdún. through the year ọmọ pọmọdé yín torí mo ìwà bíbélì mi ni mo gbójúlé àti Kùránì bíbélì mi ni mo gbójúlé àti quran bí mo ṣe wà mo dẹ̀ gbójú lọ́lọ́run gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣèbàjẹ́ yẹn ẹ̀yin ti gbàgbé pé ìran ìgbín kan kò kí ń rìn kó pàdé aláàánú gbogbo ẹ̀yin tẹ́ máa ń yẹn níbo lẹ pàdé aláàánú inú báìbù ló wà. ibo ni wọ́n ti rí irun aṣọ òbora kan tó ń lápò àtúgbàjẹ ò lè tọjọ. má jẹ nǹkan tí ẹ àwa ò ń ṣèkà àwa ò ń ṣépè ó ní àbí fọgọtí èpè kọ́ ni mo ṣẹ́ fún ẹ o àdàbí ni mo pè fún ẹ àti gbogbo yín tẹjọ́ ń ṣèkà mhm. nígbà yẹn àdàbí dẹ̀ ní agbára ju èpè lọ anybody can ṣépè èpè ò kí ń jàyàn táyé pé èpè máa ń jàyàn ni ayé á ti tán mo dẹ̀ ti sọ fún ẹ bóyá o ti gbàgbé kó o latí wípé gbogbo yín tẹ́ ẹ̀ bá ti ṣoríire ẹ̀ lè ṣépè fún yàn kó mú yàn ẹ̀dá tẹ̀yàn gbọ́dọ̀ bẹ̀rù tí ò gbọ́dọ̀ ṣépè fún yàn jù láyé òun ni ẹ̀dá tọ́lọ́run bá gbàdúrà ẹ̀ kò gbọ́dọ̀ ṣépè fún ẹ torí àṣẹ kan ló wà ní ogbe orí ẹ̀ bí ẹyẹ ọ̀kìn tó fi ń fi orí labújá àṣẹ tó wà lórí ẹ̀ yẹn kò gbọ́dọ̀ fi gbé yín ṣépè. ìwọ ló fẹ́ rìfísìtì kéèsì tèmi àbẹ́mi ló yẹ kó máa gbàdúrà pé bí nísì ṣe ń ṣeré o tó ń rẹ́rìn o ọlọ́run jọ o má jẹ́ kó rántí mi o ní gbogbo ìgbà tó bá ń ṣàdàbí ẹ̀ secretly a sì ń ṣàdàbí a kàn ń ṣe secretly ni. o ni The white lace, pe. E ti gbagbe. Be mi se se fun yin, abo si ere. Emi se pe, ni je emi o se pe. Je je lo mo Eko nlo, Adabi la wa ma npe. Adabi ni. lo sise. Emi de ko mba n ba loruko je. Oruko awon omo mi le lo mo mọ̀ mo ṣẹ̀yìn rí ojú pé fẹ́ fi gbàgbó aṣọ bẹ́ẹ̀dẹ̀ lọ àbẹ́fẹ́ máa bàyàn lórúkọ jẹ́ gbowó pa ṣebí nítorí àti bàyàn lórúkọ jẹ́ àti gbowó pa lẹ ṣe ń bàyàn lórúkọ jẹ́ tó o bá jẹ gbì o lè kú gbì wá ìtara ṣe ń ru ẹ ṣé wọ́n nu gbogbo nǹkan tó sọ mọ́ mi ni àbò parọ́ nínú gbogbo kí ló lóun ṣe ná kí ló lóun ṣe ná gbogbo blogging tó ṣe ṣé o parọ́ mọ́ mi ni mm. tó bá parọ́ mọ́ mi ìwọ àti ilẹ̀ lẹ́lẹ́jọ́ òkè ma. òkè mà mọ́mí ṣe lè ṣe mí fẹ́ ṣe lè ṣe mí fẹ́ kankan mà òkè ẹ bá ń screenshot òkè ẹ bá láìkì. ṣé wọ́n parọ́ mọ́ mi ni n tá a sọ nínú àdàbí náà ni wípé ṣé gbogbo ohun tẹ́ ẹ sọ ṣé òtítọ́ ni àbí irọ́ ni tó bá jẹ́ irọ́ ni kílẹ̀ kọjú ìjà sí yín ilẹ̀ dẹ̀ kọjú ìjà sí yín a dẹ̀ sọ fúnlẹ̀ pé gbogbo nǹkan tẹ́ ẹ bá dúró àbí ẹ jókòó ṣe lórí ilẹ̀ kò gbọdọ̀ ṣeé ṣe fún yín mọ́ ní ti dáadáa ilẹ̀ dẹ̀ gbà bẹ́ẹ̀. lórí irọ́ tó o bá purọ́ mọ́ mi if you are blogging you should be truthful mm-hmm. blogging shouldn't be about lies or defamations no don't defend people wàá blog nǹkan tójú ẹ rí. búlì náà ń ṣe ìdílé blogging but tí o bá ti blog nǹkan tójú ẹ rí o ti wá nǹkan oh, tójú ò gbọ́dọ̀ rí nìyẹn ojú adẹ rí ta ló sọ fún yín padà bí o ti já mọ́ òun ló mọ ohun tó ń fararọ àwa mẹ́ni tó wà ń bẹ̀ kò lè yé yín sunday sunday ọ̀túnla yìí a máa ṣàdàbí promax. àwa ò lè jà mọ́ láyé kì í tún ṣayé yìí wọn a máa máa padà bí fún yín ni a máa máa làdà bí fún yín kọ́ wá ilé ọ̀gẹ́rẹ́ ṣé gbọ́n tó sọ ṣé òótọ́ ni tó bá jẹ́ òótọ́ ni ó dáa kán máa lọ àmọ́ tó bá jẹ́ rọ́ ni báyìí báyìí báyìí báyìí báyìí báyìí pé tòótọ́ ni báyìí pé rọ́ ni yíyan ń ṣe èpè náà wọn ni ń gbé mọ́ra ta ló ń gbé ìyá ẹ̀ mọ́ra kí ló ní tí mo fẹ́ fi gbé e wà náà tó wà àwọn godmother làwọn gbé mọ́ra mo dẹ̀ gbé wọn mọ́ra with my full chest ẹ bá ń tibẹ̀ yẹn torí àgbọ̀dọ̀ nírú wọn láwùjọ ká má lè enjoy wọn kò tán ti ń ba tèèyàn jẹ́ nìkan làwọn ìyá wa máa máa kówó sí wọ́n gbọdọ máa kówó sọdọ ọ̀rú wa náà kan ṣàn irú bíbá yín sí àwa kọ́la ní adẹ̀fẹ́ rà ọkọ mi kò ní kálọ̀tì ó yọ̀bọ̀ láhọ́n mi tẹ́lẹ̀ ni bá débi o lè rí shoe and bag tó wà kíláàsì tó o bá fẹ́ yọ láàrin ẹgbẹ́ o fẹ́ pàdé aláàánú o fẹ́ mọ̀nà wá jáde iná wá jáde iná o sùúrù ra wá jáde iná sùúrù ra ṣe bẹ́ni tó mọ̀nà tó o bá fẹ́ ṣoríire ibi tó ti fẹ́ máa raṣọ wọ́n gbọ́dọ̀ mọ̀nà ibi tó ti fẹ́ máa ṣe pẹ́pẹ́ fúru skin wọ́n gbọ́dọ̀ mọ̀nà ìwọ náà wo bí mo ṣe jókòó wo mi wo mi ṣé mi ò mọ náà wò. bá a lo ọ̀bọ. ẹ blọọgì. thank you so much for watching see you next time bye for now.